معنا ذكر قصة في الدرس الماضي يعني في حديث ذاكي أشتكى آه، من يقول أقول تشغل تيا وتيم وكيف حديث لولا فهو من لا يدري عمر بن الخطاب رضي الله عنه تيم في ليه حديث الكوفة ó náà ni nǹkan tí ń ṣẹlẹ̀ ní tó wáyé látọ̀dọ̀ àwọn kan tààsì láwọn kan ló darí kí lápúkọ̀ rẹ̀ lọ́nà àwọn tó gbé tán láwọn ò nígbàgbọ́ sí kọ́dà kí lápúkọ̀ kan lọ́nà táwọn tí wọ́n wá bèèrè lọ́wọ́ láìpẹ́ ọmọ tí wọ́n bí wá léèrè pé kí la pé معبد الجهني معبد الجهني ìṣẹ̀lẹ̀ yìí ó wáyé Yahya ibn Ya'mar àti Humayd ibn Abdurrahman al-Humayni àwọn ni wọ́n lọ hajj nàbí wa ní kọ́lọ̀ mú àti ẹ̀jẹ́ káwọn pàdé ganú àwọn sàábẹ́ àníwà Muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ táwọn ẹni yìí sọ yìí nípa kọ́dàrà káwọn ti ẹ̀ lè béèrè béèrè gbàrà nígbà ọlọ́wọ́ wa ṣàánú wọn ó gbé wọn sálápàdé Abdullah ibn Umar ibn al-Khattabi radiyallahu ta'ala Na wá bẹ̀rẹ̀ béèrè béèrè ládùúgbò tiwa àwọn èèyàn kan mọ̀ ti jáde mẹ́ ìròrí tí wọ́n ní pé wọ́n ní òsì tí ń jẹ́ kádàrá wọ́n sì lọ́lọ́run gbò tí ẹ̀ mọ́ ń pa pé kan ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ìgbà tó bá tó ṣẹlẹ̀ lọ́lọ́nà tó mọ́ mọ́ mo pé gbà tíṣẹ̀lẹ̀ bá ń ṣẹlẹ̀ ní tó ma ń yí àwọ èèyàn ó nígbà náà ní tó ma ń yí ọlọ́run àwọn àrán yìí lọ́dọ̀ àwọn àfáà oníṣúnná lọ́dọ̀ àwọn ahlu sunnah wal jamaa wọ́n máa pè wọ́n ló kọ tó tọ́ sí wọ́n máa ń pè wọ́n ní alkọ̀dàríyà lára àwọn gùláàtù wọn ló wá wà àwọn táwọn tó kọjá lànà àwọn kọ̀dáríyà onímọ̀ abádòlùjọ́ hàn bàtàbí láìpẹ́ ìrọ̀mọ́rù wá gbọ́ ó wá ní ẹsọ fún wọn pé èmi ti dìzónù wọn fún èyí sára tèmi èmi ní òsì mọ́ ẹjọ́ fún wọn pé kódà tán bá náà tó tóókè ọ̀họ̀ tán láwọn fi ṣe sàárà àbáwọn fi ṣe kíníkà sójú ọ̀nà ọlọ́run ò ní ìgbà lọ́wọ́ wọn àfìgbà tọ́bá tó mú tọ́bá tó nígbàgbọ́ sí kádàrá hadith táfà wá ké fún wáyé Abdullahi bin Umar wá ké fún wọn jọ́nà ìjọ́ sì bẹ́ẹ̀ ló mẹ́ ojú pé wa tu'mina bil qadari khayrihi wa sharrihi tó àmọ́ ìtàn yìí làwọn ṣe mú àwọn àǹfààní wá pé káṣẹ tó wọnú ẹ̀kọ́ tàbí fìyí kó sínú ìtàn táwọn ra sọ ní ṣókí yìí ẹ̀kọ́ pọ̀ mẹ́rẹ̀ a ti wá mú díẹ̀ wá nínú àwọn ẹ̀kọ́ ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ hadisi pàtàkì nígbàgbọ́ sí kádàrá ó jáde pẹ́ àbí ó jáde ẹ̀wọ́n ó jáde bóò ló ti jáde tó ní pé ẹwọ́ Abdullahi ibn Umar sí tó fún wọn ó ní bá bá náà tó tó òkè Uhud tán gold àwọn aláwọn fi ṣe sàárà àṣójú ọ̀nà ọlọ́run o ní máa qabila minhu ọlọ́run wọn ọba ò ní tí ìgbà lọ́wọ́ wọn àti ìgbà kan bá tó nígbàgbọ́ sí kádàrá yíò láásí pé àṣẹ ká nígbàgbọ́ sí kádàrá àṣẹ lára ìsìláàmù ló wà àṣẹ ń jọ́tẹ́ yóò bá ti nígbàgbọ́ sí kádàrá tí máa ń kírun tí ń gbáwẹ̀ tí ń yọ zàká tí ń lọ hajj tó wá ní kò sí nǹkankan tí ń jẹ́ kọ́lọ́hun Umar ibn al-Khattab radiyallahu ta'ala àmọ́ àwọn tá a pè ní àwọn al-Qadariyya yìí tá a pè wọ́n Qadariyya yìí àwọn ìlànà wọn àkídà ideology wọn ni pé àwọn ń dà wọn o àwọn ò ní nígbàgbọ́ sí kádàrá àmọ́ látara ìtàn àwa wo èsì tábì láì nínú ọmọrù fún wọn ó jẹ́ àmọ̀ pé ọ̀rọ̀ kádàrá léwu púpọ̀ pé àpéyìn ò bá ti nígbàgbọ́ sí kádàrá kìí ṣe mùsùlùmí ayẹ́kẹ́ mùsùlùmí òdodo tó fẹ́ dúdò fi ọlọ́run ọgbọ́dọ̀ nígbàgbọ́ sí kọ́dà ó sì gbọ́dọ̀ ẹ̀yàtí tí yóò bá mọ́ kìnnìkìnnì àyànmọ́hùn náà yóò bá lákàn sọ ìdá ń pẹ́rẹ́ náà kọ́dà tó túnmọ̀ àyànmọ́ ni pé èyí ta àyànmọ́ pé bí ó ti jẹ́ fún wọn ni amọ́nà méjì kan bẹta gbọdọ̀ kọ́kọ́ dúó lé lórí náà ọ̀nà àkọ́kọ́ ká gbà pé kọ̀dìsábàkọ̀ ilmùláhí bí kúlì máa yà àmàlùhù kúlù lẹ́rìbà ká mọ̀ pé ìmọ̀ ọlọ́run in ti ń bẹ ṣáájú gbogbo tó máa nábi adámọ̀ ọgbàmọ̀ sí i ọlọ́run ti nímọ̀ gbà ẹ̀ ilé ìkọ́kọ́ pàtàkì ìrànnú kọ́dàrù agbàmí kọ́dàrù tọ́lọ́wọ́ bá ń sọ fún wa ń pa rẹ̀ ìtàn ní agbà yìí tàbí kádàrá tàbí láyànmọ́ yìí ọlọ́run ọba ti mọ̀ pé bí wọ́n lé ọmọ ènìyàn ó ti lólé ayé rẹ̀ rí ni pé ọlọ́run ọba ti 50,000 years àti sí ìdọ́mà nẹ́bí adámọ̀ èmi àti ò tí mọ̀ exist bàbá ńlá wo tí mọ̀ exist ọlọ́run ti kádàrá dáàjọ mọ́ lò lé ayé tẹ́lẹ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ lọ́jọ́ tèmi má rò pé ni ló bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ó ti pẹ́ ìtàn rẹ̀ ti pẹ́ ọjọ́ rẹ̀ ti pẹ́ tá a bá wá tá a bá ní adá padà pé níjó olú bẹ̀rẹ̀ ń bi tá a dá padà sí ọ̀nà rẹ̀ jì 50,000 years ọ̀tí ìdáyé in tó bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó ń ṣe lọ́lọ́ ìtẹ́mi ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tàbára wa sọ̀rọ̀ ọlọ́run bá ti ń sọ yìí ọlọ́run ọbọ̀ tí dáadáa mọ̀ 50,000 years ó sì ti kọ́lẹ̀ pé ní ọjọ́ báyìí o lákòókò báyìí o láàyè báyìí o lágbájọ́ ọmọ lágbájọ́ ọmọ discourse irú ọ̀rọ̀ báyìí ádámọ̀ bàbá wo sì ti ìfẹ̀lẹ̀ ayé ìgbàgbọ́ta àmọ́ ní sẹ́kọ́dá wọn sọ́rí tó bá sì ti nírú gbàgbọ́ yìí wọ́n lọ́mọ jẹ́ mùsùlùmí sẹ́lẹ̀ tó bá tún wá nírú gbàgbọ́ yìí lẹ́yìn pa àti ẹ̀lẹ́sìn ni onírúgbàgbọ́ ọ̀tún wá ní fọkànbalẹ̀ ọ̀ ní mọ́ dára rẹ̀ láàmú ẹlòmí ìtẹ́ bá rí mi títí ń dára rẹ̀ láàmú báyìí lórí afẹ́dà afẹ́dà afẹ́dà ìdá àbá kọ mọ́ ọ̀ọ̀lẹ́ fàá ọ̀ọ̀lẹ́ rí ẹlòmí tó mọ̀ ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́nà bẹ̀rẹ̀ wá rí bí ó ti mọ dunnú tí ó mọ gapá tí ó mọ ṣe bíbí ah, àwa náà la tó bẹ́ẹ̀ kọ́ lọ tó bẹ́ẹ̀ a ti kọ́ pẹ̀lú ẹ̀ ó mọ bọ́ ọ ádámọ̀ tó jẹ́ bàbá ńlá bàbá yẹn àti tí ìdá fifty thousand years kò tí ìdá yẹn àti ti kọ́ pé tí ó ṣẹlẹ̀ sí wọlé dáhùn kí ni fáàlì àánú lọkàn nígbà lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú pé ń ta kádàrá mọ́ wọn ẹlòmíì tí kejì wá ṣẹlẹ̀ sí náà tó jẹ́ láburú lọ́dọ̀ tiẹ̀ ẹ̀rí ibi tó náà bá ti lóhun banújẹ́ títí ń kájọ báyìí máa wọ́n á kò lé tó wáyé in ti ń ṣẹlẹ̀ sí wọ náà ìwọ́gán ìdáyé bàbá rẹ̀ ádámọ̀ ìdáyé 50,000 years sígbàtà ti kọ́ wáwò wáwò àtọ́jú ti wá dáadáa mọ̀ tún wá kọ̀mpíẹ̀ rẹ̀ títí tàṣìkò táwà yìí náà ọ̀túnmọ̀ yìí thousands of years tó ti lọ láàrin tí gbogbo tí ó bá mọ́ ṣẹlẹ̀ sí wa gbogbo ẹ̀kẹ́ ló kádà lárúwájú dáadáa èyí tó jẹ́ ìdàkejì dáńpẹ̀ láìdáni ọ̀rí jẹni ọ̀rí jẹni gbogbo situation condition tí mùsùlùmí bá bá rẹ̀ yóò ti mọ̀ pé bọ́ọ̀lọ́ ti kọ́ tèmi rèé tá a bá kọ ọmọ mọ́ ọ̀bì bá a bá kọ ọmọ mọ́ ọ̀ní bí bá a bá kọ owó mọ́ ọ̀ní bá a bá kọ owó mọ́ ọ̀ní ni bá a bá kọ bànújẹ́ mọ́ yóò bá ọ bá a bá kọ mọ́ kí gbogbo ayé bẹ́ kó bá kò ní bá bàbá sì pọ̀ dùn mọ́ yóò jẹ́ tiẹ̀ bí gbogbo ayé ní má jẹ́ tiẹ̀ àti ní tí ó tíríkí gbogbo nǹkan orí kọ́dà mú lórí lórí so mùsùlùmí gbọ́dọ̀ kọ́kọ́ ní gbàgbọ́ ìmọ̀ ọlọ́run lórí tí ó ṣẹlẹ̀ sí wa ó ti pẹ́ wọ́n tí ìdáwà bá láwá dámú wọ́n tí ìdáwà náà so èyí tó bá wá bára rẹ̀ bẹ̀rẹ̀ tó bá bá rẹ̀ kìí tọ́ ọ̀tún tó àti mọ́ bára rẹ̀ jà lórí condition tó bá bára rẹ̀ mọ́ sí bẹ́ẹ̀ lórí ìnájà àwọn kankan bẹ tí ń gbà tó bá ń ṣẹlẹ̀ sí èyàn tó àwọn akẹ́kẹ́ ń bẹ tí ó mọ́ bíyànú tí ẹgbẹ́ ìrìn àmà torí ẹ̀ ìfà wàhálà iná tó bá ti lẹ́fà bá ti rántí pé ah kọ́dàrù kọ́dàrù ọlọ́run sí ní kí ní ìrìn ara yóò wálẹ̀ pé kò sí tó kọ́ fà wàhálà Sheikh Islam ibn Taymiyyah rahimahullah àwọn náà mọ́ sábà sọ̀rọ̀ dánú àìmọ́ inú àwọn tíra wọn ìgbọ́ mi ènìyàn bá gbàgbọ́ yí ìtànkè ní kọ́dàrù ìwọ̀nba ní òmọ̀jà mọ́ kódà bí èèyàn bá sábú fún ọ tí wọ́n náà ti jẹ́ ẹni ìṣẹ́ ni ohun ìwọ̀n bá lọ bínú wọn pé ah, ó kàn sí wáyé látọwọ́ rẹ̀ lọ́wọ́ torí pé bí ò bá jẹ́ kóò náà ní sábàbí in tá a ti kádàrá pé yóò ṣẹlẹ̀ wó ṣẹlẹ̀ ó kàn tó sábàbí ti ẹ̀yìn sábàbí lásán ló kàn jẹ́ ẹ̀ẹ̀sì rọ́gbọ́n dá sí àdíkò ṣẹlẹ̀ rẹ̀ ẹ ó ṣe wá rí bẹ́ẹ̀ àwọn ọ̀lẹ́ question ọlọ́run bá àti kọlù ìdí nìyẹn mùsùlùmí agbọ́dọ̀ gba kọ́dà lọ a sì gbọ́dọ̀ mọ̀ pé gbogbo tí ń ṣẹlẹ̀ nú ayé pátá kọ́dà lọ́wọ́ ọkàn lò ẹlẹ́ẹ̀kejì tàbá ti wá gbà pé ìmọ̀ ọlọ́run ti pẹ́ gbogbo nǹkan pátá ó dá o kò dá o ọlọ́run ló fẹ́ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ mọ́ ìṣe àṣìgbọ́ o ọlọ́run fẹ́ kó ṣẹlẹ̀ ó yàtọ̀ sí ọlọ́run nífẹ̀ẹ́ sí ti ń ṣẹlẹ̀ ọlọ́run fẹ́ kó ṣẹlẹ̀ yàtọ̀ sí kí ọlọ́run nífẹ̀ẹ́ sí bí ètì ìṣẹlẹ̀ lápòjú ẹbọ ń lọ lórí àbí òmọ lọ lórí ilẹ̀ ọlọ́run fẹ́ lórí ilẹ̀ náà tí ò bá fẹ́ ẹ̀ nírin tí ń jẹ́bọ̀ zina ọlọ́run fẹ́ kó máa bẹ lórí ilẹ̀ náà ni torí tí ò bá fẹ́ oníṣẹ́gí kò ní máa ṣẹlẹ̀ ṣùgbọ́n tọ́lọ́run yọ́nú sí kọ́mà nẹ́bí adámù ma ṣe zina kò yọ́nú sí àmọ́ mọ̀ọ́mọ̀ gba nǹkan náà láàyè pé afẹ́ kó wà ní ayé kó lè jẹ́ ń táwọn nǹkan ó fi jìyà àdánwò láti ẹ̀dẹ́ láti kó lè wọ́n dàbí lọ́lọ́bí lè túnmọ̀ rúgbé aṣọ́rọ̀ ah, ní ọ̀rẹ́ takùrà káìrá ẹ̀ ó fẹ́ kí nǹkan ṣẹlẹ̀ kó sì nífẹ̀ẹ́ rẹ̀ kódà ìwọ ọmọ ànábì adámọ̀ náà irú ẹ̀mọ́ ìṣẹ̀lẹ̀ nígbà náà tí ó gbé èyí ó ṣe nǹkan kò sì tí ọlọ́run amọ́kọ̀ wó pé sàjẹ́ ṣe kí ni pé ọkọ̀ wó torí ìdí kan sí kejì wọ́n lè ní kẹka lọ kí é bàbá kan á ah, ìṣẹ̀lẹ̀ dọ́rọ̀ bàbá yìí inú òun rẹ̀ ò ní yọ́ sí kọ́ lọ́dọ̀ rẹ̀ amọ́ torí àǹfààní kan tó rò pó lè bí ó

ààyè ibi tó bá wà in tó bá lóhun ò fẹ́ kó ṣẹlẹ̀ pé ah inú ilé mi rí mi sì fẹ́ nǹkan báyìí nínú ilé mi kò fẹ́ náà nù àbí ẹ̀kọ́ tó bá sì ní inú ilé mi rí mo fẹ́ nǹkan báyìí ó ṣe kínú ó fẹ́ náà wọ́n lè dá ẹni mọ́tàlù ààrẹ ìtọ́lọ́wọ́n ọbọ̀ ò bá fẹ́ nínú ayé ẹ̀ nínú tí ò bá ti fẹ́ kó máa lọ́nú ayé ẹ̀ nínú tó gbogbo tẹ́ bá ti ń rí a máa nǹkan rí ibẹ̀ tọ́lọ́run fi ilẹ̀ pé kó wà kìí ṣe pọ́lọ́run yọ ní pé kọ́ máa nábi adábò mọ́ sí o àmọ́ fi ilẹ̀ torí kó lè bá jàre àwọn kan tí ó ti kádàrá tó wù wọn náà ó ti kàkọ́lẹ̀ pé àwọn ọmọ náà rèé kálí máa àdéwájú ọlọ́run sọ pé ọlá pé kádàrá tẹ kádàrá ìwọ náà lọ sí ìwọ lọ sí ìdìdẹ́mú ara rẹ̀

àtọ́jẹ́ dáadáa àtọ́já ìdá agbọ́dọ̀ gbọ́n kankan yìí rẹ̀ ó ní bí àwọn táǹkì ní àlùkọ̀dáríyà àwọn wá ṣe báwọn nílà àkàì àwọn wá rò pé à ta bá ń fi kádàrá rinlẹ̀ báyìí pé ọlọ́run ti dá báyìí ó ti wá lélé ìlú wọ̀ná ọlọ́run ti kádàrá ilé pélé yóò sórí ẹni ọlọ́run wá kádàrá ilé pélé yóò sórí ìlú ọlọ́run kádàrá ilé pélé yóò lówó ọlọ́run kádàrá ilé pélé òun ò ní lówó ẹni tó sì kádàrá pé yóò lówó yìí oṣù mẹ́sàn-án fi lóyún rẹ̀ èyí tó kádàrá pé kò ní lówó yìí oṣù mẹ́sàn-án fi lóyún náà ọmọ ànábì adámọ́sì làwọn méjèèjì à ti wọ̀ ọ́ a wá wò pé ta bá sì lábòsí ti wọ́ ọlọ́run kọjá ẹni tá a máa fi àbòsí ròyìn ẹ jẹ́ kí wá ló ẹ kò sí tí jẹ́ kádàrá náà ni a jẹ́ pé jẹ́ pé kádàrá ọ̀hún irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ àbòsí lẹ́ pè bẹ́ẹ̀ lọ́dọ̀ táwọn àwọn onígbàgbọ́ sí tẹ́ pé kádàrá kí lápò kọ́ wọn jẹ́ wọn alùkọ́tàríyà àwọn náà wá láwọn kan ní wọ́n tó pé gùláàpù wọn àwọn yíò tún sàṣejù àwọn yíò náà bá débi pé à níbi táwọn ò ti ẹ̀gbà kádàrá dé kódà kí nǹkan kan ṣẹlẹ̀ báyìí ọlọ́run go mọ̀ pé yóò ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ bá ti lọ́lọ́run mọ̀ pé yóò ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí lọ́lọ́run wájú ó ṣẹlẹ̀ sí tẹ́nìkan bí wá ń wọná àwọn bá ti wọlé lọ so ọlọ́run ọba tẹ ti fi ilé ìrìnlẹ̀ ẹ ti ń fi ìrìnlẹ̀ pé ọlọ́run ọba ya alábòsí ni àwọn látara bẹ́ẹ̀ àwọn ò nígbàgbọ́ sí ti ń jẹ́ alùkọ̀nà kí lọ́bẹ̀ sáfún ìfẹ́ fi àbò síròyìn ọmọ àmọ́ wọ́n fọpọlọ wọ́n wá gbàgbé tí ń bẹ ní àkọọ́lẹ̀ alukùránì fi kádàrá nílẹ̀ àdífà lọ́gbà mohamed sallallahu alaihi wasallam ó fi kádàrá nílẹ̀ ìgbà tó ti wá fi kádàrá nílẹ̀ kẹ́yìn wá dékẹ́ lẹ́fẹ́ yí ju rẹ̀ padà wàhálà ọ̀rọ̀ Islam injọ́ tí èyàn bá ti fẹ́ máa fi ọpọlọ nìkan gbé wàhálà lèyàn kàn dálẹ̀ fún rẹ̀ torí kí gbogbo àgbọ́yé nínú Islam èyí tó bá lọ òun náà ni ìmọ̀ al-ilm bil ká nímọ̀ pẹ̀lú kí ni al sọ kí ni súnà nabuwa Muhammad sallallahu alaihi wasallam ìjọ tí yíò bá ti fi lè fi ìmọ̀ wò ẹ fi ìmọ̀ sọ ilé ìlápá bí ẹ fi ìmọ̀ fi kejì náà nílẹ̀ wàhálà rẹ̀ dálẹ̀ tẹbá ti lọ ń fi àìmọ̀ kan àbọ́pọ̀ lọ lásán ronú ẹmọ̀ dárú ó láwọn bá ṣe Muhammad wa sallallahu alaihi wasallam tánàbí ni idha dhukira al-qadaru fa amsiku idha dhukira al-qadaru fa amsiku wọ́n

láti takò wọ́n àwọn tó dìde láti takò wọ́n yìí àtakò táwọn fẹ́ ṣe ni pé àwọn wò pé a ládúrú tí ń bẹnu al-Qur'an ládúrú tí ń bẹnu súnà nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yin wá lẹ́yìn fẹ́ takò tá ń pè ní kọ́dàr agbọ́dọ̀ takò ẹ̀yin náà àwọn wá fẹ́ dúó ń dúó pé káwọn takò àwọn al-Qadariyah àwọn náà wá fẹ́ takò wọn kò wá símọ̀ ńlẹ̀ àtakò táwọn náà wá fẹ́ ṣe wọ́n wá fẹ́ fi ọpọlọ lásán láì nímọ̀ wọ́n fẹ́ fi takò àwọn tí wọ́n ní kò sí kọ́dà wàhálà bá dé àwọn bá tún nítọ̀ lọ́dọ̀ tàwọn kò sí pé kinní kan ni sábà bí ẹ kinní kan lọ́mọ ènìyàn ṣe irọ́ wọ́n ní gbogbo nǹkan pátá kádàrá gbogbo ẹ̀ pé ọlọ́run wá ṣe kinní kan ìwọ lọ wá ṣe ìsìnà fún ẹlọ́bí wọ́n náà irọ́ ìwọ kọ́ lọ ṣe fún ara rẹ̀ ọlọ́run ló ti ọpọ́ mọ́ náà ní ọ́ àwọn òwúlẹ̀ fẹ́ gbọ́ story story mọ́ àwọn yíò làwọn onímọ̀ wá bá náà ló kọ ti wọn àwọn àmọ́ ń pa wọn yíò ní aljabriya kí lápẹ́ wọn ẹ pé kí n bọ̀ aljabriya ọmọ láti bí jabu tán bá ní jaburu jaburu so pé ọlọ́run ọba àjìbárọ̀ wa ni ó jẹ wá ń pa la fi rí bá ti rí pẹ́sọ ẹni tó ń kírun mọ́rò pé wọ́n lọ mọ́mọ́ lọ gbọ́ wà sí lọ fi wá ń kírun ọlọ́run jẹ ń pa lọ fi di kírun kírun so ẹni tó ń ṣe zìná náà ẹ má bú kó ṣe zìná ọlọ́run ló jẹ ń pa ló bára rẹ̀ nídìí zìná kí lápókọ tí wọn al aljabriya aljabriya so ní táwọn dúró lé lórí nìyẹn tẹ́rí àti tọ́ tàpẹ̀ ní kọ̀dàríyá àti tọ́ífà ẹlẹ́ẹ̀kejì tàpẹ̀ ní jàbìríyá kò sí yìí tó tẹ̀ lófin ọlọ́run náà méjèèjì in tó dẹ̀ mú àwọn méjèèjì sọnù tó sí àwọn méjèèjì lọ́nà o ni alkalamu fi shari'atillah bi ghayri ilm o ní ká pé tó ń dásíṣẹ́ rí ọlọ́pọ̀dà sí ìmọ̀ tó fẹ́ fi dásí o fẹ́ máa fi ọpọlọ lásán sọ̀rọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ìsọkúsọ ma sọ o ma ṣe àwọn èèyàn lọ́nà ní torí nǹkan mí o mọ̀ bẹ tí wọ́n rò pé ọpọlọ ti sọ pé ó tọ́ bẹ́ẹ̀ tó lè jẹ́ pé tẹ bá gbónú òfin ọlọ́run dáadáa kò tọ́ ni ọpọlọ ti ẹjọ́ bí ọpọlọ rẹ ni ò gbádùn nǹkan mí tí wọ́n kàn lọ common sense kí common sense sọ fún pé nǹkan náà tọ́ a lè padà dé gbé nínú ẹ̀sìn ọlọ́run ọba ọlọ́run sì ní kò sí tó burú mẹ́ irú wàhálà táwọn ìran méjèèjì tí wọ́n kó bára wọn òlàwọ́n náà rí wọn àwọn kọ̀dàríyà kó bára wọn wọ́n tako kádàrá tó ní pé wọ́n fọpọlọ wò pé táwọn bá ti fi kádàrá nílẹ̀ bí ìgbà táwọn fi àbòsí nílẹ̀ fún Allah àwọn jàbríyà àwọn náà tako àwọn náà wọ́n sì tako òfin ọlọ́run torí pé àwọn kàn lọ dúró lórí pé ah, ọlọ́run ti ní gbogbo nǹkan kádàrá gbogbo ẹ̀ àwọn náà bá láwọn ò gbà pé kinní kan ní sábàbí kinní kan ní kinní gbogbo ẹ̀ pátá ọlọ́bọ́lọ́ ti jama'a máa sàádà ahla sunna ọlọ́run wá ṣàánú àwọn tó jáwọn ahlu sunna wal jamaa àwọn náà wá ah, ní ẹ̀yìn ìran méjèèjì orí ìsìnà lẹ́wà torí ta bá wo ní òfin ọlọ́run ẹ̀yìn jẹ́yìn ní gbogbo nǹkan ni kọ́dàr ààrẹ rí tó sọ àwọn tó sì láwọn òtí ẹ̀ gba pé kinní kan jẹ́ kọ́dàr pé ọmọ ènìyàn náà lè ṣe gbogbo nǹkan àwọn náà rẹ̀ tó sọ tí wọ́n lórí lórí làwọn ahlu sunna wal jamaa'ah ja'alani Allah wa iyyakum minhum àwọn wá dúró rí pé yọ méjèèjì náà ní bẹ̀ kọ́dá kò ṣe gbádànù àwọn wá ní annas musayyarun wa mukhayyarun wọ́n ma nábi adamu akádàrá nǹkan ma lóòtọ́ ohun a máa tó wá túlẹ̀ kó ló ṣe tó fẹ́ in tá a kádàrá mọ́ òun náà ni ó padà ṣẹlẹ̀ àmọ́ òun ni ó fọwọ́ ara rẹ̀ rìn lọ́bẹ̀ ẹni tá a kádàrá pé ọmọ náà ni kò kàn níbi yóò gbé ìdàlùkìyàmọ̀ fọ́lọ́kàn dédé wá sínú náà kó wá ní kí lòun ṣe máa ní ọ̀sẹ̀ kankan akùnkádàrá mọ́nà náà ni

libyaski nǹkan tí àwọn ahlus-sunnah wal jamā'ah tí wọ́n dole lórí an-nās musayyarun wa mukhayyarun páwọn èèyàn akádàrá nǹkan wọn lóòtọ́ a máa wá tú wọn lẹ́ẹ̀kan fọwọ́ ara wọn choose olúwa sì sọ́nà al olúwa ní inna hadaynahu as-sabīla imma wa imma kafura olórí iná àdéhìnà ìsàbí ọlọ́ọ̀lọ́mọ ènìyàn gbà dáadáa tán àwa tọ̀ sójú ọ̀nà ìmọ̀ ṣàfihàn tọ́ ọba bẹ jẹ́ni tí ó mọ̀ dúpẹ́ tọ́ mórí báwọ̀ ọlọ́run ọ̀nà tọ́tọ̀ ni wà ìmọ̀ kàfùrọ̀ tó bá nìyẹn ya kèbèrè aláìmoore ọ̀nà tọ́tọ̀ náà ni ẹni bá wá tọ̀ ọ̀nà dáadáa ọ̀nà tọ́lọ́run yóò jọ máa lùjẹ́ ẹni bá sì wọná òun náà ó jọ máa lọ́ nítorí iṣẹ́ pẹ̀lú a máa fún àgbẹ̀ ní àwọn pàtàkì yá lára ìta àríkọ̀wé aláàmúlò ó ní pé àwọn kọ́kọ́ lọ́rùn pé ìfi kádàrá nílẹ̀ bí ìgbà tá a fàbò sí rinlẹ̀ lọ́nà nù bẹ́ẹ̀ sì ni ìfi kádàrá nílẹ̀ kò tiẹ̀ jọ má bò sí pàápàá torí pé ńgbà tọ́nà kádàrá tán ó wá tu wálẹ̀ àbí téèyàn bá dìde tọ́gbàmọ̀lá kalẹ̀ tó ń jẹ́ báyìí ẹ̀dàkùn òun ní jẹ́ fún ara rẹ̀ ní àkókò ní jẹ́ fún ara rẹ̀ àṣọ̀rọ̀mọ́jẹ̀mọ́ olóúnjẹ fún ara rẹ̀ ní ló kádàrá pé kó jẹ bẹ́ẹ̀ ni ọlọ́run ló gẹ́gẹ́ ẹnìkan kò ọlọ́run lọ́wọ́ àmàlà kọ́ máa ti wọ ní ìyẹn làwọn jàbúrí dúró gbogbo nǹkan kódà ní tí àwọn tó lè dé bí àkídà wọn atórí táwọn mí padà tó mẹ́ dókò ló gan láàrin wọn ìkannú àwọn jàpọ̀ yíyà iná àwọn táwọn ní gbogbo nǹkan kádà rá ní ẹwọ́n wùlẹ̀ dàmú àwọn èèyàn nígbà bá ti kọ́ náà mọ́ ní kálukú mọ́ jàbúríyà sí gbogbo àtìyàwó jàbúríyà àtọ́kọ́ jàbúríyà ẹni wá báyàwó rẹ̀ náà ṣe jẹ́ gílò náà jàbúríyà gbogbo náà náà jọ ní orí pé gbogbo nǹkan kádàrá ni kò sí fọ́mì ènìyàn ní contribution kò sí pé ẹ̀rù náà ṣe ṣẹlẹ̀ ṣe nígbà tó wá bẹ́lòmí tó bẹ́lòmí ti báyàwó rẹ̀ ṣe ìsìnà ló bá bínú ó bá yarí ẹnigbà tó yọ àdá pé kóhùn ó bẹ́yìn lórí ìyàwó àti ẹni tọ́jọ́ ń ṣe ìsìnà kan ní àá ẹ sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ gbàgbé pé ọlọ́run ọba ló tọdún jẹ wá ń pa ní kádàrá ni a níbi tí yóò náà gọ́ọ̀dì ó kàn ní à ah, lóòtọ́ lóòtọ́ kádàrá lóòtọ́ kádàrá ó sì yíṣẹ́ padà ó sì ń lọ à ah, á ti wá ìlọgbọ̀ tó a máa ráwọn kan náà nílẹ̀ yìí aráwọn tó rà nílẹ̀ Nàìjíríà ìlọ́wọ́ àwọn yóò bẹ́ àwọn náà láwọn ẹgbà pé ọ̀rọ̀ orí wọn bí jàbúríyà ní ọ̀run àwọn náà gbogbo nǹkan kí ni ó kádàrá kọ́lá tí wọ́n tún mọ̀ bí dáwàkà Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar gbọ̀yọ̀lẹ́bọ́ lọ́sọ́gbọ̀gbọ̀ ó mọ̀ dáwàkà kádàrá ṣàgbádùá aláàrúwà kádàrá ṣàgbádùá àwọn yóò làwọn tí ó mọ́ ní kò sádùá wọ́n ní ohun mọ̀ sàdúwà àbókù ọ̀gá wọn wá fún ọwá sí rọ̀ níyà aláwọ̀ aníwò a ṣe pé ní yóò ní ṣe yẹ́ kẹwàá sàdúwà àbóyò náà àwọn àwọn ohun náà ìròrí wọn bí ìròrí àwọn jàbíyà gbogbo ọ̀gọ́lọ́dọ̀ wọn kádàrà àmọ́ ìwọ gbogbo kan gbájú ẹ̀nu wọn fọ́ ogun rẹ̀ fọ́wá ní kádàrà ní ọ́ rí pé àtàwọn èsè jàbíyà òjijì náà yóò gbà ẹgbẹ́ ọ̀gbẹ́ni orí orí kádàrà ní kí ni black man gbóòrò ah, ní ọjà ẹ̀ ṣe lẹ́yìn lẹ́yìn kádàrà gbogbo gan kò yẹ kí yóò túnmọ̀ bínú mọ̀ ẹ̀bá ti gbà pé ọlọ́run pọ̀ sí ilẹ̀ yìí tí bí ọlọ́run ló kádàrá rẹ̀ pé ló ṣe mẹ́ kí lẹ́wà ń dàmú sí ọlọ́mọṣà fún aláwọ̀ tó Islam tí yóò bá ti gba ojú ẹran kí gbogbo nǹkan náà tẹ́ ẹ̀ bá ti gba ojú ọ̀nà tó yẹ Islam tí ò bá ti gba ọ̀nà mímọ́ lọ kọ́ ìmọ̀ nípa Islam kó wá fẹ́ fi ṣiṣẹ́ nínú islam ó mọ̀ wúri wúri ò lọ kẹ́kọ̀ọ́ ó fẹ́ dá sọ́rọ̀ islam kọ̀dàríyà àìkẹ́kọ̀ọ́ wọn ó jẹ́ kan tàkó kọ́dà jàbùríyà àìkọ́ ìmọ̀ wọn ó jẹ́ kan sọ gbogbo nǹkan ní kádà gbogbo nǹkan kò jẹ́ sí ni kádàrá ń bẹ àfọwọ́fà náà tí ó ṣe kí ni ìbẹ̀ àmọ́jẹ́rí ìjẹ́ ń àmọ́kọ́lọ̀ lè jèrè kó lè jàre ọmọ ànábì àdámọ̀ ní ó fi jẹ́ sí pé wọ́n lọ́ fọwọ́ ara rẹ̀ ṣe gbogbo tọba rẹ̀ ṣe tọba wá fi gbogbo ọwọ́ ara rẹ̀ ṣe tán tọ́ fọwọ́ ara rẹ̀ ṣe òun náà láwà fi wọ̀ ẹlẹ́lẹ́ ọlọ́mọsàkùn eléyìí náà tún jẹ́ ọ̀kan akànyà sínú ọ̀rọ̀ a sì padà sọ̀rọ̀ extensively nípa alqada nígbà tá a bá dénú àdéhìí tá a débi wà tó omi ìdàbí lọ́kọ́dà bi khayrihi kí ni maratibul qada kí ni mùsùlùmí gbọdọ̀ dúó lé lórí lórí ọ̀rọ̀ qada torí bí ọ̀rọ̀ qada tẹ́rin àwọn èèyàn tó sọ lórí ẹ̀kọ́ pàtí láàrin qadariya láàrin jàbìríyà ẹ̀là àwọn ìtẹ́sílá gbogbo pọ̀ bẹ́ẹ̀ tẹgbẹ́ dọ́rọ̀ bá ti dé bí ọ̀rọ̀ qada ọ̀tọ̀ ní tó al pé gbogbo tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó gbé kalẹ̀ ní wáyé ìkọ́ta ọlọ́run ìmọ̀ ọlọ́wọ́ bá sì ti gbáwájú kí àwọn nǹkan náà kí ó tó máa ma nínú ìtàn yìí atúnrẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan kí ní ẹ̀kọ́ ta rí àwọn kọ̀dàríyà tí tó ń sọ̀rọ̀ wọn fún

àwọn òsìgbà pọ́lọ̀n ti mọ gbogbo nǹkan tẹ́lẹ̀ tí ń bá ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ lọ́lọ́run bá ṣẹ̀ mọ́ lórí kan náà náà ẹsẹ̀kẹsẹ̀ làbíláì bí mọ̀rún láwọn ìwé ìṣẹ́ mùsùlùmí kọ́lọ̀n tó lè gbá sí olóore tán bá ṣe sọ fún wọn tán bá tó nígbàgbọ́ sí kọ́lá yíò láti kẹ́kọ̀ọ́ pé ṣètọ́n ó lè sọ̀yẹ̀nú èyàn bá àmọ́ ẹjọ́ olùsílọ́run kódà èyàn bá àjò ní mímọ̀

òun náà ló fi sí ọlọ́nà ó jẹmọ́ ògbọ́mí irú kí lápé irú tó bá jẹ́ òun náà ni ó mọ̀ lò láti lè fi sí ọlọ́nà fa in kunta min ahli ta'a wal ibada wal

pọ̀ ìmọ̀ ìrú ọpọlọ ọpọlọ ní ọpọlọ pé ọpọlọ pé ọpọlọ pé ọpọlọ ló tì wọ́n títí títí náà fi bá débi pé à tàà bá ti láàgbà kádàrá gbọ́ àmọ́ ń pọ̀ lọ́n lálábò sínú ìmọ̀ náà rò pàwọn rò délẹ̀ tẹ́sùmọ̀ pé ṣe ìtọ́ọ̀nù fúnra ara rẹ̀ náà òun náà rò pọ́pọlọ òun pé ni òun ni jọ́sán ní kò forí balẹ̀ fún Ádámọ̀ tó ní ó dé mi láti ibi iná ó dẹ̀dọ́ láti ibi iná àti bí ẹ̀rọ ọ̀fọ́lọ́ ti dá òun rò pé iná lágbára ju ẹ̀rọ ọ̀fọ́lọ́ láàrin mọ́ sọ pé àwọn tán máa ń ní ṣe ìtọ́ni nímọ̀ kò nímọ̀ wọ́n tó bá nímọ̀ kò ní sọ àwọn tó nímọ̀ ọ̀nà tí ó mọ̀ gbé ọ̀rọ̀ wọn gbà ìmọ̀ náà lẹ́rí tí wọ́n mọ̀ láwọn tú

káníká mu tí nìwọ ṣètọ́nù ní mú wọ pẹ̀lú kọ́ ṣàṣejú ní ọ̀rọ̀ ọlọ́run níbi kọ́ tí ẹ̀ mọ́rìtọ́ ọlọ́run gbọ́ náà ló ti máa bá ti ẹ̀nà jẹ́ ṣúrúyẹ́sí kálukú gbọdọ̀ bí wá ṣọ́rẹ̀ kí bóò láṣe fẹ́ strike balance ọlọ́mọ́sàjálẹ̀wà níwọ̀ntúnwọ̀nsì lọ́lọ́wọ́ ṣe ní wa kadhalika ja'alnakum ummatan wasata ọlọ́run ní bí mú tàà ṣe ṣe níjọ ẹ̀sì túnmọ̀ sí àṣẹ ètò ẹ má torí pé ẹ fẹ́ sá fún àṣẹ ètò kẹ lọ rẹ̀ di aláṣejù ẹ má torí pé ẹ fẹ́ di aláṣejù kẹ wá lọ rẹ̀ di aláṣẹ ètò ó kú báwo lẹ ti wá fẹ́ wà níwọ̀n tí wọ́n ti dáwọn wíwọ̀ ọ̀nà tẹ́ fi wà níwọ̀n tí wọ́n ti náà lè pé ẹ má fọpọlọ yín dásí ìgbẹ̀gbẹ̀ ẹ dúró lórí pé kí lálùkùrá ni wí kìrìsúnà pé àwọn ò ní gbà nǹkankan gbọ́ àfintánù kùránì bá sọ àbí tí hadith àdẹ́gbà Muhammad bá ṣe kí tó bá sọ tẹ́bá ilé tí tí ó bá wẹ́wà ní ọ̀tíwọ́sí ṣùgbọ́n tẹ́bá tí rò pé ẹfẹ́ pọpọlọ yí gbé nǹkankan wọlé ẹ̀lẹ́ níbi mẹ́tẹ́rì wọ̀tíwọ́sí nínú kẹ́ padà dá láṣẹ jù àbí kẹ́ padà di aláṣẹ ètò àwọn kọ̀dàríyà tá ń sọ̀rọ̀ wọ̀nyí in tó mú àwọn sọnù nísí ojú pé wọ́n sàṣe jù níbi mọ́rùn páwọn lọ́pọ̀ wọ́n àdúró tí ẹja mẹ́jẹ́ni ti bẹ ìdádìká gbogbo àwa tí a bá ń dúó nílé ojú ọ̀rọ̀ Islam àwa tá a bá ń ṣe súnà lẹ́wọ́ Muhammad alaihi wasallam tẹ́ni tí ń ṣe súnà ní òbá ṣọ́ra tó ń jẹ́ ahàrí súnà ibi tí ṣe ìtọ́jú ti lọ dúó lè wọlú yóò bẹ̀ ṣọ́ra láti yóò bẹ̀ sọ́rọ̀ dígbé kí gbogbo nǹkan lọ́nà tí ẹ gbogbo nǹkan gbogbo nǹkan gàgàgàgàgàgà tí wọ́n ló bá ti mọ̀ tó maintain ìdúró ti kí ní bẹ̀rù al-Qur'an kí lẹ́nu mẹ́rin sọ́nàwó al-Hafidh ibn Hajar al-Asqalani alayhi rahmatullah ńgbà tí wọ́n kọ Bulughul Maram káwà lọ́wọ́ ṣe nígbà tó lé bí ọwọ́ parí àwọn aṣàdúrà a ní Allahumma la taj'al ma 'alimna 'alayna wa bala ẹ̀ a ní ọlọ́run ìmọ̀ láti kọ́ láti mọ̀ yóò dákun mọ́ wà fi ìmọ̀ yí mọ́ tó fi ṣàtẹ́wò fún wa ìmọ̀ ìyẹn ó ṣẹ́rẹ́ tó léwu jù láyé ẹni tó léwu jù jọ tí ó bá sínà onáàlẹ́ni tó níwọ̀n tẹ́rí yóò máa sínà lọ báyìí yóò tún wá máa fi ìmọ̀ púrùfù sínà ẹ̀ ìorí sínà lọ́wọ́ yóò sì tún máa mẹ́rin wá fún ìkan náà àbá àbá àtàwọn Egypt náà èyí dákọ̀ tọ́rọ àmọ́bí tọ́rọ wáyé tó tó ní a máa ń bẹ lọ inú àwọn àfáàtà fẹ́ràn nígbàtàfà ìkọ́kọ́ gbẹ̀rù ilé ní làbáyọ̀ nígbàkí ìwọ̀n sọ lágbàlágbà yọ́ lẹ́mẹ́dáwì nígbàkí ìwọ̀n ní mọ̀ǹpa al-Qur'an ń yẹjú ká mọ̀ǹpa al-fiqh al-islami ń yẹjú ká mọ̀ǹpa ilmu al-hadith ń yẹjú àmọ́gbà kan àbá àkọ́kọ́ gbé àṣejùdé ọgbà àṣejùdé bí i àbá yìí òun náà lọ́sọ̀tọ̀ ara wọn tọ́láwọn padà dé lẹ́gbùn kan táwọn dẹ̀ padà ń wò pé bí gbogbo ayé sí tóbi tó yìí àwọn táwọn kù ní mùsùlùmí bí aláwọn tó mẹ́wàá àwọn òbẹ́ tó márùn gan níbi táṣe jù nílé ojútafà àwọn ọmọ tí wọ́n jù tó sì tún wá jù tán nìí sẹ́nígbà tó wá jò tánlà bá bẹ̀rẹ̀ àwọn ìṣẹ́sí kan ìṣẹ́sí ayẹ̀wọ̀n ya àwọn kí ní yóò lè tó báyìí gbogbo nǹkan kó fẹ́ mọ́ túlẹ̀ àkíní yóò lè tó wáyé ọgbà láyé rẹ̀ wà àílé yóò lè àdánwò ta wá ní ní pé gbogbo tó bá wá jẹ́ túlẹ̀ yóò tó wá mọ́ mẹ́lúwà àbá àdáwọn yìí ń jọ́ tọ́lú lọ sí fíìmù àwọn ìrìtíátà láti wọ́n fíìmù ibi táwọn ọmọ tí gbogbo àwọn èèyàn mọ́ ń lọ ó wá lọ bẹ̀kù tó gbé fìlà lọ àwọn èèyàn bá tún pariwo wà láàrin sálàfì àti nígbẹ̀gbẹ̀gbà èyí náà tó bí máa tún ní àrúbẹ̀ ní ìpínlá islam ta àwọn wá ní bọ́t àwọn fíìmù yẹn àwọn wà ní pé bí àwọn

ẹni táwí náà ó sì tún gbà náà àwọn yẹ̀wú nílọ wọ́n sì gbé èrè méjì kalẹ̀ ó náà sì bá wọn fọwọ́ bẹ́rí bẹ́rí fún báyìí ó lè jọ sí báyìí ó lè fi ìmọ̀ sàdánwò bọ́ olùjẹba ní àwọn èèyàn ara wọn àìmọ́ àwọn èèyàn láàmà nílé àwọn ọ̀gọ́ bẹ́ẹ̀ tó kí ní bá ń ṣẹlẹ̀ Nàìjíríà ìkàn yà á lẹ́nu ni pé ah ó ti wá délù tiwa náà lẹ́yìn mí ìjẹba rí dáwọn èèyàn múra kẹ́kẹ́ sí nítorí ẹnu ẹni tí ti jáde lọ́dí múra kẹ́kẹ́ sí èyí tí ìṣìnà tí ń lọ lágbàáyé ń pọ̀ jù báwọn lọ ẹ̀rà àwọn èèyàn tó gbé ẹmọ̀ pé á ah, ìmọ̀nà ní mímọ̀ làwẹ́lẹ́ yóò sì sọ̀rọ̀ kalẹ̀ wá ah, ẹnu ìlà tó ti wá ń gbọ́rọ̀ ilé yìí ó dá ma àfáà kan nú àwọn àfáà tó lórúkọ lágbàáyé wọ́n ṣe election election lọ́sẹ̀ ẹnìkan wá ìrúbá náà ti mọ́ vóòtì ní Nàìjíríà tẹ́nìkan padà wọlé àbí bẹ́nìkan ti wọlé nù ẹni ni wá jẹ́ ìtafà náà fẹ́ kó wọlé àbáwà fẹ́ pass comment wọ́n ni àà ah, inú wá jẹ́ ẹ̀sùn pé ẹni yìí adúrú percentage tó rí mú lélé pé ó dẹ̀ tó bẹ̀ kó rí mú náà onígbódẹ̀ jẹ́ kí n sọ fún yín níbi táwà tó tọ́kàn wá balẹ̀ orí pẹ́lú iná ni a wọlé dé wà lọ́wọ́ àrọ̀bọ̀ lọ́hùn náà kódà tọ́lọ̀n bá lóun bẹ yí compete ma a sọ́lá àárí ìdínisba ọlọ́run bó lè kórù percentage lẹ́nu ikú yìí yẹni pé tọ́lọ̀n gan bá lóun bẹ jẹ́ candidate party kan kọ́nà fún mi o ẹni náà wá ní ká mọ vóòtì pé ọlọ́run kò lè kórù percentage ọlọ́run dákùn kò ní jìwà percentage sọ mọ́ tó fọ́ tó wá sọ pé ah, àbá ọ̀rọ̀ bú lẹ́ṣọ́ yìí ẹ́sì ma ní tọ́nàmbá mẹ́ni kọ̀mpítì lọ́rọ̀ ó ní ẹ̀ṣẹ́ bí láò mo sọ pé tọ́nàmbá wá kọ̀mpítì ní àá a ní sọ fún sọ ní ẹ̀tí ẹ̀gbọ́dọ̀ máa rúnú ọlọ́run síbi dẹ́ sọ yìí kẹ máa fọ́lọ́run wí ẹ̀dá kébí dẹ́ni yíwá ní tó ní táwọn èèyàn gbà fún dé ẹmọ́ yíwá gbà fún ní ó túnmọ̀ sí wá gbà fún jọ lọ́nà àbíkílẹ́mí àbá àtọ́sọgbólóyìn tẹ́lì ti bá dákọ̀ rẹ̀ níta jòkó sí ẹni tí ò ní mọ̀ láàrin òkè ní kí sọmọ Nàìjíríà òkè sọmọ Yorùbá afáàlẹ̀ lárúbáwá ní òun àmẹ́ni tí ò ní mọ̀ láàrin òkè ní sáré bí tó tún wá ní ọkọ̀ dé ẹlòmí ó gbà fi ẹ parọ́ mọ́ ní kò sọ bẹ́ẹ̀ àbíjẹ́ bá tó fi hàn pé sí wọn náà ti wá rí fún ara rẹ̀ kó sọ bẹ́ẹ̀ àwọn àmà fún excuse pé tọ́ àṣìṣe náà ọlọ́mọ fi ìmọ̀ sàdánwò fún ọ ìdí nìyẹn àṣejù àṣe ètò méjèèjì ni mùsùlùmí máa ń sá fún wọn ma sáfá ṣe jù kọ wá lọ rẹ̀ yánmà kọ dá láti ètò ma sá fún òfẹ́já láti ètò kọ wá lọ rẹ̀ bí aláṣejù ó gbọ́dọ̀ wá bóò ló sì fẹ́ balance tẹ́rí bá fẹ́ balance wọ́n tí kálùkú mọ̀ bẹ̀ ah ọlọ́run mọ́ mi láláṣẹ jù mọ́ sí ṣe mí ní aláṣẹ ìlú ẹbọ́lọ́ abọ́lọ̀ ní abọ́lọ̀ bá padà gbà wá láyé torọ́rọ̀ tó ẹka discuss ní kí ní bóòlù yẹn ti lè mọ́ríwọ́ láàrin alùgbòló àti àtẹ̀fẹ̀rẹ̀jì àwọn ìfọ̀rọ̀ àti ìfọ̀rẹ̀jì bóòlù láti mọ́ríwọ́ kò ní ká dá láti jù

ìyẹn láti wá mọ̀ pé ká tún kẹ́kọ̀ọ́ kan mẹ́rin náà èèyàn jó ní mímọ̀ kò sọ fún wa pé kò lè ṣàṣìṣe o kò sì sọ fún wa pé nítorí ipò jó ní mímọ̀ káwọn àwòrán lẹ́nu ya ah, àbẹ́ ibá fà ní ẹ fílẹ̀ bó ti yénu àpó ti wọ́n bọ̀ sọ bọ́ lálá gidi ni ọwọ́ tù ọta torí pé kò sí mo sọ̀rọ̀ yìí mo sọ gbé kò sí fíjẹ́bẹ̀ nínú Islam mo sọ̀rọ̀ yìí o inú Islam o mo ti wá sọ gbé Ọba nìkan ni ó sọ̀rọ̀ tẹ́lẹ̀ kò gbọ́dọ̀ yẹ̀wò Ànábì Muhammad sallallahu alaihi wasallam ni ó sọ̀rọ̀ tẹ́lẹ̀ kò gbọ́dọ̀ yẹ̀wò sallallahu kádọ́wà ní wà fàtọ̀ wá ní 14th century ọ̀nà rẹ̀ jì náà o wà dúró ọdún tó sì lọ lórí Islam jẹ́ ní 1400 years tí lọ tó wá dé ọwá wíwíkúwì àfẹ́ mọ́ mẹ́tú jẹ́ àfẹ́ mọ́ mẹ́tú jẹ́ àfẹ́ mẹ́tí ọba mẹ́tú jẹ́ ta ní ìjọ ọ̀sọ̀ yóò dáa afá onímọ̀ ní ṣàṣìṣe adúgbọ́sùwọ́sí àwọn míì tí wọ́n mọ́ ń bẹ àwọn èèyàn ó bá sọ ìmọ̀ wọ̀ àbí mi ó bára rẹ̀ nípò tó yẹ pé ipò yẹn ipò ìmọ̀ ni àbóhùn náà bá ó wà opportunity láti wà mẹ́ bóyá wọ́n wùyọ́ di ọ̀dà ó ní access síbẹ̀ tó dáwọn yóò bá kọ́ sọ̀rọ̀ náà rẹ̀ gáà ah, ìbá fà ní lè yẹ pé ah, ẹni yìí sáàfà àwọn tí ó mọ̀ ní fún ẹ̀pẹ̀lú ustazu lè ustazu jẹ́ pé ẹkàn sọ lágbàwà ìṣẹ́jú kan sí kò mọ́ sí jẹ́ bẹ̀ kò ní gbọ́ onímọ̀ túnmọ̀ rẹ̀ ọ ti wá ń jẹ́ ustazu àbẹ̀bí ìsáàsù kan náà ló náà ṣe ìsáàsì ibi tó ṣe ìmọ̀ náà ni tó bí nígbò nímọ̀ ó ti ṣe ìsáàsì tó sì parí sí ní ibi tẹ́mi wá ṣe ìsáàsì dé o èmi ti wá rí pé ẹni tó bá fẹ́ mọ̀ jẹ ajá kó mọ̀ jẹ lọ ajá bò nínú Islam àwọn Yorùbá gan inú ta bá ní pé ó ní wọn èé pìtàn ajá kó kan kí ni àwọn ìmọ̀mù kan ti láwọn ti ẹmọ jẹ ajá ń ṣe iṣọ́ ẹmọ ìwùlẹ̀ tọ́lá imọ́ ọmọ sí òun náà pìlì ìbùn ní mímọ̀ tó àríbá fẹ́ sọ̀rọ̀ wọ́n ni ẹ̀yẹ bá fa lò náà ó wá kú pé báwo la ṣe àdírẹ́sì káwọn èèyàn ó dá mímọ̀ sọ́jẹ́ sọ̀rọ̀ problem gan àmọ́ gbogbo ẹ̀ àlàyé náà ni ó mọ̀ yé àlàyé náà làwọn tí ọ̀rọ̀ bá ń yé kan gbọ́dọ̀ mọ́ sí ẹ bá ṣàlàyé lè ní pẹ ṣàlàyé lọ́la àwọn tí wọ́n ṣàlàyé wọn rọ̀ amúradé kí ní nítorí pé in tí àwọn bá ń sọ tó dẹ̀ tí yapa sí táwọn èèyàn máa wọ́n máa tún náà ní tí ó bá ti wá ń wojú bọ́ ọ̀bẹ́ kan fún ìwọ náà padà máa dọwọ́ gbòdòdó mọ́lẹ̀ pé a ah, kan lè máa kún kan lè máa bù wa mọ́ kan lè máa ṣe pé fún wa mọ́ ọ̀ àmọ́ dọwọ́ bó ọ̀ torí àwọn èèyàn nígbà tí ẹ̀ àmọ́ bí rọba lọ lógún ọdún ọjọ́ kan báyìí lọ́rọ̀ ṣe kí ni ó bá Yorùbá yìí náà alhamdulillah ilé ni ẹwọ́ àwọn Islam tó ti ń bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ báyìí mọ́ iye ọdún ẹwọ́ ṣéfù tí Islam ojú tó ti gbé wá ń sìn pẹ̀lú pẹ̀lọ́wọ́ bá ti fà wọn tí wọ́n dúró ti súnà nẹ́bùwà Muhammad sí wọ́n ti pẹ̀lú evidence tí ó wà mọ́kànlẹ̀ àmọ́ kí láàkí ìsìláàmù àpẹẹrẹ ara ní pé eh, ẹ̀yìn tẹ́ bá lẹ́yìn náà ṣe súnnà tẹ́ ìṣàlàyé gbóòlà ṣe jù ṣe ní ìwọ̀mẹ́yìn náà lọ́wọ́ tẹ́gbé aláṣẹ́jù kan náà náà alùsùnà oná ti yọ níbi lọ ní báyìí sí èyí jàbàtà tó bá ti bí síbí jẹun pé síbí lọ a èmi ó máa bí síbí jẹun tèmi ọtí ti kèfè nínú ohun mọ́ wùlẹ̀ kírun mọ́ ìran kan tara rẹ̀ ni mọ́ sí gbà wọn àwa ní kí ló ṣe ẹ́ nítorí kó bí síbí jẹun náà síbí síbí tó àṣẹ jùdá ń sọ ni tọ́ bá ilé fàtẹ̀ṣùgbà àwọn aṣọ mọ́ fàtẹ̀ṣùgbà mọ́ àwọn ni èmi ó mọ́ fàtẹ̀ṣùgbà àkèfè nínú ọ̀rọ̀ sì ṣe gbére nínú náà jẹ́ṣùgbà ah, gbogbo àwọn ìtàkì ló sì ní àlàyé ló ní ẹ̀kọ́ ló ní tó bá dé tó gbogbo àwọn nǹkan bá àwọn tí mùsùlùmí gbọdọ̀ jìnà sí ni a gbọdọ̀ àwọn aláṣìlúbà at the same time o gbọdọ̀ tún máa sọ pé à èmi ò fẹ́ jẹ́ kí ya aláṣejù kí wọ́n náà wá lọ́dẹ́ kọ bá di gbogbo nǹkan náà ni àwọ́ṣàlá lọ́sọ ilé àwọn àfáà ti mẹ́sì láàbùn mọ́sálà ẹ̀ṣọ́ ìtọ́báwò yìí náà ní kẹsì lọ́sọ ilé náà ah, àwọ́ṣàlá yóò lè tó wáyé lọ́sọ ilé fún dára tí gbogbo ah, ni àyàgbò sí ìdílẹ̀ àkànfilé ìlú díẹ̀ wà nínú àwọn ẹ̀kọ́ tó wà nínú ìta àkọ́kọ́ tó wà nínú àdéhì pé ilẹ̀ lágbàdé bá ní ní ọjọ́ wednesday tí ń bọ̀ lágbàdé ọlọ́run àwọn àwọn ọmọ àdéhì àrùmọ̀rù gbọ̀ngàn àwọn ẹ̀kọ́ wò ní mẹ́mẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tán fi tárí ẹni tí ń béèrè béèrè lọ́wọ́ gbogbo ẹ̀ náà láti yẹ gbogbo àtàbà fi parí ṣẹ́gun ṣàdíjì abúlọ́wà bí wọ́n ní ọ̀kọ́rọ̀ ní ìwà ìsìn ìpínlẹ̀ ó ṣàlékún mímọ̀ àti àdínkù àkóyẹsẹ̀ ìgbọ̀ngàn وصلى الله على عبدك ورسولك محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته